ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù òkúdù ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ṣáájú kókó inú ìròyìn náà Black Lion ti dá ohùn padà o fún ẹnìkan tó pera rẹ̀ lọ́ba lórí ìròyìn tí a gbọ́ láìpẹ́ yìí ọmọ Yorùbá ẹ ṣọ́ra fún òyìnbó ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Black Lion fèsì fún ẹni tó pera rẹ̀ lọ́ba o látàrí ìròyìn tí ó jáde lánàá òde yìí wípé kò sí ọba ní ilẹ̀ Yorùbá ẹnìkan tí ó sì rò wípé ọba ní òun ti kàn sí ojúlówó ọmọ Yorùbá Black Lion o ẹni náà wá ń sọ wípé ọmọ Yorùbá sọ wípé àwọn ò fẹ́ ọba ní ilẹ̀ Yorùbá Black Lion wá dá lóhùn o ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé Black Lion ṣe àlàyé fún arákùnrin náà wípé ẹ kì í ṣe ọba ọmọ yorùbá tẹ́lẹ̀ǹtẹ́lẹ̀ rí tilẹ̀ kọ́ ló yọ yín lọ́ba nàìjíríà ti yọ yín lọ́jọ́ tipẹ́tipẹ́ látàyè gbọ̀nhàn black rayon wá fi yé wọn wípé ó ti lé ní ọgọ́ta ọdún nísìnyí tí kò ti sí nǹkan tí ó ń jẹ́ ọba kankan ní ibi tí wọ́n ń pè ní nàìjíríà kí yorùbá ó tó jáde kúrò ní ìlú nàìjíríà ni kò ti sí ọba mọ́ nàìjíríà ti yọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba nígbà náà lọ́hùn-ún nàìjíríà ti yọ wọ́n nàìjíríà ti yọ yín kúrò kò sì sí nǹkan tó ń yí ọba mọ́ láti ọdún 1963 ọdún 1963 tí nàìjíríà sọ wípé àwọn ò ṣe nàìjíríà mọ́ pé republic of nigeria làwọn láti ìjọ náà lọ́hùn-ún ni kò ti sí ọba mọ́ o black lion wá sọ fún wípé ṣé wọn ò mọ ìtumọ̀ republic ni ibikíbi tí wọ́n bá ti pè ní republic kò tún lè sí nǹkan tí wọ́n ń pè ní ọba níbẹ̀ black lion wá sọ fún wípé nàìjíríà kan ló nàìjíríà kàn ń lò wọ́n láti fi orí àwọn ènìyàn sábẹ́ ni kò sí ọba mọ́ láti 1963 gbogbo àgbáyé ló gbọ́ nígbà náà lọ́hùn ní 1963 ọdún mẹ́ta lẹ́yìn tí nàìjíríà ti gba òmìnira kúrò lọ́wọ́ britain bí ó tilẹ̀ jẹ́ wípé òmìnira irọ́ náà ni gbogbo àgbáyé ló gbọ́ nígbà náà lọ́hùn wípé nàìjíríà kò sí lábẹ́ ọba kankan mọ́ wọn ò tilẹ̀ sí lábẹ́ ọba gẹ̀ẹ́sì pàápàá mọ́ ṣùgbọ́n wípé wọ́n ti di republic ìtumọ̀ republic ní ìlú tí kò sí ọba tí ó jẹ́ wípé àwọn ará ìlú fúnra wọn ni wọ́n ń ṣe àkóso ara wọn tí wọn ò sì sí lábẹ́ ọba kankan ṣebí àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe àwọn tí wọ́n rò wípé àwọn jẹ́ ọba wọ̀nyí wọn ò mọ ìtàn nígbà tí àwọn Britain yẹn Gẹ̀ẹ́sì sọ wípé àwọn fún Nàìjíríà ní òmìnira nígbà yẹn ọba ìlú òyìnbó ìyẹn Queen Elizabeth tí ó kú ní ìgbà díẹ̀ sẹ́yìn yìí òun sì ní ọba lórí gbogbo nàìjíríà nígbà náà bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n sọ wípé àwọn ti fún nàìjíríà ní òmìnira ìdí nìyẹn tó fi jẹ́ wípé lẹ́yìn òmìnira yẹn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 October 1st 1960 lẹ́yìn ijọ́ yẹn àwòrán ọbabìnrin Elizabeth yìí ló sì pàpà wà lórí owó bébà currency note nàìjíríà àwòrán rẹ̀ náà ló sì pàpà wà lára àwọn owó idẹ ìyẹn coins tí nàìjíríà ń ná àwọn bíi kọ́bọ̀ one penny àwọn bíi six pence àwọn bíi ṣílè kan one shilling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà yẹn nítorí wípé òun náà sì ni ọba lórí gbogbo nàìjíríà nígbà náà bí ó tilẹ̀ jẹ́ wípé nàìjíríà ti gba òmìnira ìdí nìyẹn tí ó fi jẹ́ wípé governor general ni wọ́n ń pe Azikiwe nígbà náà tí Tafawa Balewa sì jẹ́ olórí ìjọba ìyẹn prime minister gbogbo wọn wá wà lábẹ́ Elizabeth tí ó jẹ́ ọba lórí gbogbo nàìjíríà ìdí nìyẹn tí wọ́n fi ń pe England àti gbogbo Britain ní ìlú ọba nígbà náà tí àwọn kan sì ń pè é títí di òní yìí tí wọn kò mọ̀ nítorí wípé ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọba ìlú England nígbà yẹn náà ni ọba lórí gbogbo Nàìjíríà àti lórí àwọn ọba tí ó wà nínú Nàìjíríà bákan náà bí ó ṣe wà nìyẹn láti October one nineteen sixty tí Nàìjíríà ti gba òmìnira títí di October one nineteen sixty three ọdún mẹ́ta gbáko nígbà yẹn ọba ṣì wà bí ó tilẹ̀ jẹ́ wípé abẹ́ ọba gẹ̀ẹ́sì Queen Elizabeth náà ni gbogbo àwọn ọba Yorùbá àti irúfẹ́ wọn káàkiri Nàìjíríà abẹ́ ọba gẹ̀ẹ́sì yìí ni wọ́n wà. ṣùgbọ́n ní October one nineteen sixty three ni Nàìjíríà yí ètò ìṣèjọba wọn padà tí wọ́n sọ wípé Nàìjíríà kò sí lábẹ́ ọba kankan mọ́ àti gba gẹ̀ẹ́sì ọba gẹ̀ẹ́sì ni ó àti ọbakọba tí ó wù kó jẹ́ wọ́n wá sọ wípé republic ni àwọn láti october one nineteen sixty three yẹn ìjọ yẹn ni wọ́n lé ọba ìlú gẹ̀ẹ́sì nítorí lílé ló já sí tí kò jẹ́ ọba lórí nàìjíríà mọ́ tí àwọn ọba tí ó wà ní ilẹ̀ yorùbá náà kò ní agbára kankan mọ́ tí kò sì sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ nítorí nàìjíríà sọ wípé àwọn ò fẹ́ monarchy mọ́ èyí ni wọn ò fẹ́ ọba mọ́ wípé republic ni wọ́n yàn láti jẹ́ nísinsìnyí èyí ni ìlú tí kò lọ́ba ìtumọ̀ republic nìyẹn wọ́n sì polongo eléyìí fún gbogbo àgbáyé nígbà náà láti ìgbà yẹn ni gbogbo ayé ti mọ nàìjíríà gẹ́gẹ́ bí republic ìlú tí kò lọ́ba ìgbà náà ni wọ́n wí pé azikiwe kọ́ ni governor general mọ́ nítorí pé wọ́n ti di republic wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pè ní president títà Fáwábà Lẹ́wà sì ń ṣe prime minister lọ ìyẹn olórí ìjọba nítorí wípé president ni republic máa ń ní kì í ṣe ọba ibi tí ó bá dẹ̀ ti jẹ́ republic kì í sí ọba níbẹ̀ bí nàìjíríà ṣe yọ yín kúrò lọ́ba nìyẹn tí wọ́n dẹ̀ fagilé ipò ọba pátápátá ní nàìjíríà lórí òfin ni wọ́n dẹ̀ ti ṣe èyí ni constitutionally nítorí àwọn ìgbìmọ̀ ìṣèjọba parliament ló ṣe é tó wá di òfin láti ijọ́ náà lọ́hùn-ún bí ọba gẹ̀ẹ́sì ṣe di ohun àtijọ́ nìyẹn ní nàìjíríà tí kò sì sí ọba kankan mọ́ ní ilẹ̀ Yorùbá nítorí wípé nínú republic kò sí àyè fún ọba àgàgà jùlọ Federal Republic ọdún 1979 ní Nàìjíríà wá kúkú fi èdìdí sí gbogbo rẹ̀ tí wọn ò tilẹ̀ wá lo ipò prime minister mọ́ tí ó jẹ́ wípé president nìkan ni wọ́n wá ní tí ó sì tún jẹ́ executive president ẹni tí kò gba àṣẹ lọ́wọ́ ọba kò sí ọba kankan níbẹ̀ wọ́n tún wá sọ wípé Federal Republic tún wá ní kò sí nǹkan tó ń jẹ ọba mọ́ nàìjíríà ló yọ yín kì í tilẹ̀ ṣe ọmọ yorùbá ṣùgbọ́n ẹ ò mọ̀ kí lẹ mọ̀ Black Lion ṣe àlàyé wọ̀nyí fún ọkùnrin náà nàìjíríà ti fagilé ọba láti 1963 àìmọ̀kànmọ̀kàn yín sì ń jẹ́ kí ẹ máa rò wípé ọba nìyín ẹ̀rín pa wá gidi gan o lórí ọ̀rọ̀ yín wọn kò tí ì bí ẹlòmíràn pàápàá nínú yín ní 1963 tí wọ́n ti fagilé ọba ẹ̀dẹ̀ ń pera yín lọ́ba káì ẹ̀rín yín pa wá gan o ṣé ọba máa ń dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni ni ìránṣẹ́ olóṣèlú nìyí wọn ò sọ fún yín wípé kò sí nǹkan tó ń jí ọba nínú republic wọ́n gbé yín gun ẹṣin ẹlẹ́dẹ̀ wọ́n ń fẹnu pè yín lọ́ba wọ́n dẹ̀ mọ̀ wípé kò sí ọba nínú republic ṣe rí ọba nínú constitution nàìjíríà ni ẹ̀yin òpònú wọ́n ń lò yín láti fi kó wa lẹ́rú àmọ́ ṣá ojú wa ti là nàìjíríà ló yọ yín tí ò sì sí nǹkan tí ń jí ọba mọ́ àwa náà a ò dẹ̀ fẹ́ yín ó pera ẹ lọ́ba òun dọ̀bálẹ̀ fọlọ́ṣèlú kò yẹ kó o ti mọ̀ wípé wọ́n ń tàn ẹ́ ni wípé o kì í ṣe ọba olóṣèlú ló fi ẹ́ síbẹ̀ kó o lè rò wípé o jámọ́ nǹkan àwọn tó jámọ́ nǹkan wà nínú constitution wọn ìwọ ò sí níbẹ̀ olóṣèlú ló ń sanwó oṣù fún yín ṣé ọba nìyẹn ẹ̀ ń kúnlẹ̀ fọlọ́ṣèlú ṣé ọba nìyẹn tàbí ìránṣẹ́ olóṣèlú olóṣèlú ló ń fi yín sípò tó ń gbé ọ̀pá àṣẹ irọ́ lé yín lọ́wọ́ ṣé ọba nìyẹn tàbí ìránṣẹ́ olóṣèlú ẹ yáa wá nǹkan míì pera yín kò tiẹ̀ wá sí nǹkan tó ń jẹ́ ọba ní Democratic Republic of the Yorùbá DRY ló bá tán ẹ̀ ń pera yín lọ́ba ẹnìkan ṣe stand up sit down fún yín ẹ̀yin náà ń dìde ẹ̀ jókòó ojú òtì yín ṣé ẹnikẹ́ni máa ń pàṣẹ fọ́ba ni ẹ mọ̀ ń pààyàn lẹ́rìn gan o tí ó bá jẹ́ wípé ọba ni yín lóòótọ́ Black Lion tún sọ fún arákùnrin náà wípé láyé àtijọ́ nígbà tí ọba wà tí ó bá jẹ́ pé ọba ní í lóòótọ́ ṣé ìlú á ti burú tó báyìí kí ọba ó tó ṣọkùnrin tá a ti para ẹ̀ ẹ jọ̀ọ́ láyé ẹ má jẹ́ a tún gbọ́ lẹ́nu yín pé ẹ ń pera yín lọ́ba ṣé ò tilẹ̀ lójútì ni. èèmọ̀ èèmọ̀ wọ̀lú o tàbí ká sọ wípé ó ti fẹ́ wọ̀lú ni tàbí ó ti ń wọ̀lú bọ̀ ṣe láìpẹ́ yìí ni a gbọ́ lórí ẹ̀rọ ayélujára bí ètò ìdìbò ṣe lọ ní ìlú South Africa tí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní òyìnbó aláwọ̀ funfun pàápàá rọ́wọ́ mú lára ètò ìdìbò náà ṣé ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa kò mọ̀ ní áfíríkà àti ní ilẹ̀ yorùbá pàápàá ni wípé ènìyàn dúdú àti ènìyàn funfun wọ́n yàtọ̀ síra pátápátá ẹ má ṣe jẹ́ kí eléyìí kí ó rú wa lójú rárá rárá olódùmarè ti ṣe oore fún wa ní orílẹ̀-èdè yorùbá àwa náà dẹ̀ tún ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ kì í ṣe ìgbéraga òtítọ́ ọ̀rọ̀ ni ní àkókò yìí àwọn ohun tí à ń rí pẹ̀lú ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ bákan náà fi yé wa wípé àwọn aláwọ̀ funfun lójú méjèèjì báyìí ni wọ́n ń gbé ìgbésẹ̀ o wípé ohun tí ó bá máa gbà ni àwọn á fún o àwọn ní láti padà sórí ilẹ̀ Áfíríkà kí àwọn tún kó wa lẹ́rú lẹ́ẹ̀kan sí eléyìí kì í ṣe àhesọ ọ̀rọ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ funfun ni wọ́n ti ń padà tàbí tí wọ́n ń ṣí kúrò ní ilẹ̀ tiwọn tí wọ́n sì ń ṣí wá sí ilẹ̀ aláwọ̀ dúdú báyìí tó bá wá di ọjọ́ iwájú àwọn ọmọ ọmọ ọmọ wọn á sọ wípé ọmọ onílẹ̀ ni àwọn náà ẹ má ṣe jẹ́ kí eléyìí kí ó yà yín lẹ́nu o bí wọ́n ṣe ṣe ní South Africa ní ọjọ́ kìíní àná nìyẹn o tí ó fi wá di wípé àti ènìyàn dúdú lónìí àti ènìyàn funfun papọ̀ ni wọ́n ń pera wọn ní ọmọ ìbílẹ̀ ní South Africa o ẹ jẹ́ kí a mọ̀ lónìí ọmọ Yorùbá wípé Olódùmarè kò fún aláwọ̀ funfun kankan ní ilẹ̀ ìbílẹ̀ ní Áfíríkà o ẹ má ṣe jẹ́ kí ẹ ṣe àṣeṣe tí àwọn South Africa ṣe o wọ́n ní òjúlàlá kan fi ń ṣọ́rí ẹ jọ̀wọ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ ọmọ onílẹ̀ lórí ilẹ̀ àwọn baba ńlá wa ẹ má ṣe gba òyìnbó aláwọ̀ funfun kankan kí ó máa fọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ baba wa o ọpọlọ tó wà lórí òyìnbó kò dára ju tiwa lọ o ẹ má ṣe rò wípé Olódùmarè fi òyìnbó ṣe ọ̀gá aráyé o rárá rárá kò rí bẹ́ẹ̀ bí ẹ ṣe máa kígbe mọ́ fúlàní tí ó bá fẹ́ máa fi ọwọ́ lalẹ̀ fún yín lórí ilẹ̀ yorùbá tí ẹ máa pariwo lé orí ọmọ ibo tó máa gbéraga sí ọmọ yorùbá lórí ilẹ̀ yorùbá tí ẹ dẹ̀ máa fa irúfẹ́ wọn lé ojúlówó ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè yorùbá bẹ́ẹ̀ náà ni kí ẹ ṣe àwọn òyìnbó èyí kì í ṣe nàìjíríà o tí ó jẹ́ wípé òyìnbó ni ọlọ́run wọn tí o bá rí òyìnbó aláwọ̀ funfun tí ó fẹ́ yin ọmọ yorùbá jẹ ní ilẹ̀ yorùbá bí o ṣe máa pariwo mọ́ ọmọ haúsá tàbí ọmọ ìgbò tí ó bá ṣe irúfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ gan ni kí o pariwo mọ́ òyìnbó ọ̀hún o má ṣe gba ìgbàkúgbà lórí lọ́wọ́ aláwọ̀ funfun kankan o má dẹ̀ ṣe bá wọn sọ èdè òyìnbó àfi tí ó bá gbé iṣẹ́ fún ẹ gẹ́gẹ́ bí ògbufọ̀ kì í ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ o ṣùgbọ́n kí a gbé iṣẹ́ fún ni bí a ṣe lè gbé iṣẹ́ fún agbẹjọ́rò ẹni kí a dẹ̀ máa san owó fún agbẹjọ́rò ọ̀hún gẹ́gẹ́ bí iye tó bá pé owó iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni o má ṣe ṣe iṣẹ́ ẹrú kankan láì fún òyìnbó kankan lórí ilẹ̀ Yorùbá má dẹ̀ ṣe jẹ́ kí òyìnbó kankan ó sọ fún ẹ wípé ibi báyìí ni kò dé dúró lórí ilẹ̀ Yorùbá níwọ̀n ìgbà tí o kò bá ti kọjá sórí ibi tí òfin ilẹ̀ Yorùbá bá sọ wípé ó jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn fún ẹni tọ̀hún ìbáà òyìnbó tàbí kì í ṣe òyìnbó má ṣe gba òyìnbó kankan láyé kí ó jẹ gàba lé ọ lórí ní ilẹ̀ Yorùbá tí ó bá jẹ́ obìnrin má ṣe jẹ́ kí òyìnbó kankan ó fi ìwò sílọ̀ ẹ́ kí ó máa ṣe bí ẹni wípé tí òun bá ti pè ẹ́ láti máa kọjá àyè rẹ̀ lára rẹ̀ tìtorí wípé òun jẹ́ òyìnbó kí wọn náà wàá máa gba ìgbàkúgbà torí wípé o rò wípé ẹni bá ti ní àwọ̀ funfun ní ẹ̀tọ́ láti ṣe ohun tí ó bá wù ú pẹ̀lú aláwọ̀ dúdú rárá o láì ṣe wípé olólùfẹ́ rẹ ni tàbí ẹni tí o nífẹ̀ẹ́ sí láti súnmọ́ ṣùgbọ́n kó kàn máa ṣe rádaràda lọ́dọ̀ rẹ tìtorí wípé òun jẹ́ aláwọ̀ funfun kí ìwọ náà wàá máa wò ó rárá o tó bá dẹ̀ jẹ́ wípé ní ti ìfẹ́ ni má ṣe ṣàì rò ó dáradára kí ìfẹ́ náà ó tó di ìgbéyàwó tìtorí wípé kò sí ẹni tó lè dá ẹ dúró kí o má ṣe ìyàwó fún ẹnikẹ́ni tí o bá fẹ́ jẹ́ ìyàwó fún ṣùgbọ́n kí o béèrè lọ́wọ́ ara rẹ kí ni òfin orílẹ̀-èdè yorùbá sọ nípa ẹ̀tọ́ tí ọmọ tí mo bá bí máa ní tàbí tí kò lè ní tí ó bá jẹ́ wípé bàbá ọmọ náà kì í ṣe ọmọ ìbílẹ̀ yorùbá ó ti dojú ẹ o òyìnbó kankan láyé kò gbọdọ̀ jẹ́ gàba lórí ọmọ yorùbá lórí ilẹ̀ yorùbá tí ó bá wà ní ibikíbi tí ó jẹ́ wípé ẹ tò sórí ìlà láti ṣe ohunkóhun tí òyìnbó kan wá wà lẹ́yìn rẹ̀ má ṣe tìtorí wípé ó jẹ́ òyìnbó wá sọ fún wípé kó rékọjá síwájú rárá o tí ó bá sì jẹ́ wípé ńṣe ni ò ń tajà má ṣe nawọ́ pé òyìnbó tó wà lẹ́yìn wípé kó máa bọ̀ níwájú kí o lè tètè dá a lóhùn tìtorí pé ó jẹ́ òyìnbó rárá o a kò gbọ́dọ̀ fi àyè kankan gba òyìnbó aláwọ̀ funfun láti jẹ ayé fàmílétè tutọ́ lórí ilẹ̀ yorùbá ìbáà òyìnbó gẹ̀ẹ́sì òyìnbó europe òyìnbó America, òyìnbó china kò sí òyìnbó kankan tó ga ju ọmọ yorùbá lórí ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí kò ti sí fúlàní ìgbò tàbí haúsá kankan tó lè fi ọmọ yorùbá sábẹ́ lórí ilẹ̀ yorùbá ẹ má ṣe jẹ́ kí ojú àánú yín kí ó sọ òyìnbó tàbí ẹnikẹ́ni mìíràn di ọ̀gá tàbí alágbára lé ọmọ yorùbá lórí ní orí ilẹ̀ yorùbá kí a tó máa lọ wọ̀nyí ni kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí Black Lion ti sọ fún ẹnìkan tó pera rẹ̀ lọ́ba wípé kí ó lọ béèrè ìtumọ̀ republic o nítorí republic kò fàyè gba ọba nàìjíríà dẹ̀ ti di republic láti ọdún 1963 àti ọba ìlú òyìnbó àti ti ilẹ̀ yorùbá gbogbo wọn pátá ni òfin tí ó wáyé ní ọdún náà lọ́hùn-ún ti gbé kúrò ní nàìjíríà nítorí èyí nàìjíríà ni ó tilẹ̀ ti sọ wípé kò sí nǹkan tó ń yẹ ọba mọ́ kì í ṣe ọmọ yorùbá ló yọyán ẹ kú kalẹ̀.